إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أقني فولو وباوا جل وعلا أترأيكياتي جيفو جشي الله النبي ومحمد صلى الله عليه وآله وسلم تراتي ما في سيدان لك وفرا ولوراتني ونعني ترافا بني الدكتور عبد العزيم البدوي wọ́n sorúkọ tíra náà ní alwajizu fi fíkẹ̀ súnná walkitabil aziz báàbù tá ń kà lọ́wọ́ nínú tíra náà o náà ní báàbù tí ń sàlàyé fún wa nípa àwọn májẹ̀mú oorun o náà ní ṣòrótù síhàtì sọ́lá àwọn májẹ̀mú tá gbọ́dọ̀ rí kó tó di nípa pé ó ṣe pàtàkì lórí gbogbo mùsùlùmí lọ́kùnrin ni lóbìnrin ni kó mọ̀ nípa àwọn nǹkan wọ̀nyí torí pé àìmọ̀ nípa wọn ó lè mú ìrun èèyàn kó láàyè tàbí kó mú kéèyàn má nírun rárá torí pé báwọn afá ṣe ṣàlàyé níta ń pè ní àwọn májẹ̀mú òun náà ni àwọn nǹkan tá a gbọ́dọ̀ rí ká tó kírun dandan ni ká rí wọn ká tó kírun táà bá rí wọn tí yẹn bá kírun irun yẹn ìmá kó má lálàáfíà bí kí yíò mọ́ nírun yẹn àmá kìí sí pé dandan tá bá ti rí wọn irun dọ̀rọ̀ yẹn léyìn lórí tọ́dẹ̀ ṣàlàyé pé àwọn àfà lórí àwọn nǹkan tí wọ́n rí nínú ẹ̀rí ẹ̀rí kùránì àti hadisi ni so àwọn nọ́mbà tàbí iye tí wọ́n mú wá ó yàtọ̀ síra wọn inú yìí

alákọ̀ọ́kọ́ tá a dárúkọ tá a lọ́sẹ̀ tó kọjá òun náà ni al-ilmu bi dukhulil waqt ká mọ̀ wípé àsìkò wọlé dẹ́dẹ́ ní kásìkò òun tó kíyàn tó kírun ẹlẹ́ẹ̀kejì ni taharatu minal hadathaini mara mara ni ká ẹlẹ́ẹ̀kẹta táàkà òun náà ni tọ̀háratu sáúdí wàlbádàní wàlmakan kasi mara aso ati ara àti àyíta ti fẹ́ kírùn so lówùrọ̀ yìí ẹlẹ́ẹ̀kẹrin láwọ́ ti gbíra àfáàní sátúrùlà áwùra mọ́jẹ̀mú ni tábùkátà kí gbogbo ẹni bá fẹ́ kírùn kó mà kó sì já sí pé ó ṣe nǹkan yìí síwájú kó tó kírùn òun náà ni kó bo huhu rẹ̀ sátúrùlà àwòrà kéèyàn ó bo huhu ẹni kó tó kírun téèyàn bá kírun ní hóhò tó ní kápá àti bo huhu yẹn irun yẹn kò irú ẹni bẹ́ẹ̀ ò nírun yẹn torí pé ọlọ́run subhanahu wa ta'ala sọ fún wa nínú suratul a'raf báyìí pé a'udhu billahi minash shaitanir rajim bani adam khudhu zinatakum inda kulli masjid

ẹgbẹ́ àwọn ọ̀ṣọ́ yín àbí ẹwọ́ nǹkan ọ̀ṣọ́ yín ìtumọ̀ rẹ̀ náà ni pé ẹbò hòhò yín wàkánú yẹ̀tò fóònà bilibẹ́ẹ̀tì orat àwọn lárúbáwá nígbà yẹn wọ́n jẹ́ni tí máa ṣe tọ̀wáàfù wọ́n máa ṣe tọ̀wáàfù ìjọsìn náà sì láà máa sí ní inú rẹ̀ láti bẹ̀rẹ̀ ìsìláàmù náà ni ìjọsìn gbogbo àwọn ànábì ọlọ́wọ́ bá ṣe ànábì Ibrahim ló kọ́ Káàbà àti ọmọ wọn ànábì Ismail àti àwọn àlàyé tó pọ̀ lórí ẹ̀ so títí gbàtánàbí Ibrahim sí máa táwọn ànábì mi wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀sìn ànábì Ibrahim yẹn ó sì ń bẹ ní orílẹ̀ ayé pàápàá jùlọ ní agbègbè Lárúbáwá in fact in tó gbé ẹbọ wá sí ilẹ̀ lárúbáwá òun náà ni ọ̀gbẹ́ni kan tán pè ní amúrùbùnù lọ́háyì amúrùbùnù lọ́háyì òun lẹ́ni tó sorí burúkú tó gbé ẹbọ wá sí ilẹ̀ lárúbáwá síwájú títí ẹ̀ islam ni wọ́n ṣe wọ́n ṣe hajj àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ló travel lọ sí sham ló wá rí pé ìtàwọn ah, eléyìí ń ṣe ní sham yìí wọ́n ń ṣẹbọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó yàtọ̀ òun ló wá mú nínú àwọn èrè tí wọ́n ń sìn níbẹ̀ ló wá mú wọn wá ló wá gbé wọn sínú kàábà ibi tẹ́bọ̀ ti bẹ̀rẹ̀ ni so àwọn náà wá máa ṣe tọ̀wáàfù lé olúwa nígbà yẹn wọ́n ń ṣèjọsìn yẹn àmọ́ àwọn ògbà yí pé ọlọ́run nìkan ọlọ́run ló yẹ káwọn ṣèjọsìn fún directly so wọ́n tún ní àwọn nǹkan kan lárinà ṣá tó ń kọ́kọ́ pè tó ń kọ́ jọ́sìn fún tí wà mú lọ sọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala tí wọ́n ṣe nìyẹn so olófà tó fi já sí pé gbogbo bẹ́bọ́ sí wáyé náà wọ́n sì ṣe tọ̀wáàfù àmọ́ tó máa fẹ́ ṣe tọ̀wáàfù yẹn hòhò náà máa ń ṣe tọ̀wáàfù sọlọ́lọ́run fi wá pàṣẹ wípé tẹ́ bá ti wá fẹ́ lọ sí gbogbo ààyè ìjọsìn ààyè ìjọsìn tó ga jùlọ òun náà ní Kaaba òun náà ní mọ́sálásí tó lọ́lá jù ní gbogbo ayé ní tó wá ṣẹlẹ̀ sí Kaaba yìí mọ́sálásí Kaaba tọ́lọ ní ká gbogbo wọn yìí bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ sí gbogbo mọ́sálásí ayé náà ẹni bá ti fẹ́ lọ sí mọ́sálásí abẹ́ni bá ti àwọn jẹ́ni tí máa ti kìnnì tán máa tọ̀wáfù ilé olúwa ní hòhò ẹ̀rí mi tó fi já sí pé hòhò ká tó kírun ọ̀ràn yẹn ni àbí májẹ̀mú ni oná ni káùlìhì sallallahu alaihi wasallam gbólóhùn òjíṣẹ́ ọlọ́run kí ìkẹ́ àtọlọ ọlọ́run la yakbalu Allahu salata haid illa bi khimar ọlọ́run ò ní gba ìrun obìnrin tó bá obìnrin tó bá ti bàlágà ọlọ́run ní gba irun rẹ̀ illa bí khimar ayáfi pẹ̀lú hijab òun náà ni kó lo ìbòrí láti fi kírun yẹn ntáǹkì ní khimar kódà nígbà ní o máa ń túmọ̀ sí pé gbogbo kóbìnrin ó borí lásìkò ìdílẹ̀ jẹ̀lìbáàbà so obìnrin tó bá ti bàlágà irun rẹ̀ ò ní jẹ́ nǹkan tá a gbà afáwà fẹ́ sàlàyé fún wa kí là ń pè ní hóhò gan hóhò tọkùnrin àti tóbìnrin wà áwòrátù rọ́jùl ma bayna surratihi wà rukubatihi sẹ́rí hóhò tọkùnrin tàbá ní hóhò ọkùnrin òun náà ni nǹkan tí ń bẹ láàrin ìdodo rẹ̀ so ń tí ń bẹ láti ìdodo dórúkún eléyìí ni ihòhò títí ọkùnrin kàmájá àbí ìbá náà lórúkún ní àbí ìtí ń bẹ láàrin ìdodo àtorúkún òun náà ni ìhòhò ìyẹn ìhòhò títí ọkùnrin sábà ń sọ̀rọ̀ nípa ìhòhò ìhòhò kú sí méjì a ní áwọ́ratu mọ̀gáláza a sì ní áwọ́ratu mọ̀kàfàfà ni àdíkì ń sọ̀rọ̀ nípa rẹ̀ yẹn ni pé ìhòhò èyí tó lágbára òun náà ni láti bí ìdodo títí dé orúkún but aláwọn aura mìíràn tẹ́ kí mọ̀ ni òun ti tẹ́ ó fúyẹ́ so òun náà ni wáyá bí n tó wà lókè ìdodo àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ tẹ́yàn bá kéyàn máa bọ̀ amọ́síláṣí nìsìn kó a wọ short nika àbí kó wọ aṣọ kan ṣá aṣọ yẹn dódodo rẹ̀ ó wá dé orúkún rẹ̀ tábàdí kíra gbogbo lẹ́yìn bó a dó èyí tó jẹ́ ọ̀ràn àyàn tí yẹ pé dandan ni tó nípa tí ò gbọ́dọ̀ mọ́bò ó ti bò àmọ́ tó yẹ jáde báyìí kò yẹ jáde báyìí inṣàlá àfáàní ha àdísì mi ni wà án jẹ́ hadi al'aslami kọ́lá marra rasulullahi sallallahu alaihi wasallam ó ní sallallahu alaihi wasallam ó kọjá níjọ́ kan wà aláyà búrúdá nígbàtánàbí kọjá mú wọ aṣọ aṣọ táǹpẹ̀ ní aṣọ àlùbúrúdá òun náà ni aṣọ gbàgẹ̀rẹ̀ tí yẹn máa wọ̀ bíru alìkímbà yẹn àbí aṣọ tí yẹn wò tó jẹ́ pé aṣọ ńlá aṣọ gbàgẹ̀rẹ̀ tí ó pé látòkè dílẹ̀ onígbàtí mo wá wọ yìí wakọ̀dí ń káṣẹ fàkìrí ìtàn mi sí sílẹ̀ bóyá tẹ́gùn fẹ́ àbíbì kan sáwàṣá tí ẹ pé kó jẹ́ kí ìtàn mi ó hàn lẹ̀ fọkọ́l anábíwá ní gátì fàkìdàk ó fa iná lè fàkírá àwọ̀rà torí pé ìtàn ìbẹ̀ lára ihòhò ihòhò ní ìtàn fa ìràfàlà rọ́jùlù fi ìzáàr tọ́kùnrin bá wá kírò ní ìzáàr in tí wọ́n ń pè ní ìzáàr o náà ni aṣọ ìró bí aṣọ tí yẹn lè rú mara aṣọ kí sí kí ni tọ́kùnrin bá kírò nínú rẹ̀ ìzáàr yìí na sọ̀rọ̀tìhì wà rùkùbátìhì tí ẹ pé ó bo nǹkan tí ń bẹ láàrin ìdodo rẹ̀ títí dé orúkọ ẹ̀ àdìzá àhú eléyìí tó a máa sọ pé tó ní bíbà tí ò bá rí aṣọ míì tí ó wọ̀ bóyó wà nínú ilé kò lásọ míì tó lè wọ̀ aṣọ kan tuntun tó ní kò tí ẹ̀ gùn débi wípé ó lè bo èjìká ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò sì kírun báyìí náà ni la yukallifullahu nafsan illa wus'aha fattaqullaha mastata'tum a máa páyọ ọlọ́ba gbára wá bá sì kí ni ṣùgbọ́n hadith anabi mi sallallahu alaihi wasallam ó ní illa anna nabiyya sallallahu alaihi wasallam àmá anabi sallallahu alaihi wasallam sọ báyìí pé la yusalliyanna ahadukum fi thawbil wahid ẹnìkan nínú yín ò gbọdọ̀ kírun nínú aṣọ ẹyọ kan laysa ala atikaihi minhu shay ṣe pé kò sí àbí pé àìrí ló fa ọkùnrin ò gbọdọ̀ kírun pẹ̀lú tó kàn ro aṣọ tó bo ìdodo tó kàn bo tó bo tí bẹ láàrin ìdodo sí orúkún ẹ̀ tọ́rọ̀nà bí ní ẹnìkan ní yóò gbọdọ̀ kírun nínú aṣọ ẹyọ kan tó ṣe pé kò sí nǹkan kan ní èjìká ẹ̀ wọn ló jẹ́ kí sọ lẹ́ẹ̀ka pé tó bá tí kò sí aṣọ míì tí ó wọ̀ tó bí i rẹ̀ níbẹ̀ yóò kírun nílé ni torí pé kò sí ẹ̀bá láàká ìmú kí rẹ̀ níbẹ̀ kú mọ́ bọ̀ á sí mọ́sálásí wallahu a'lam to ni wal muradu inta agbalero pẹ̀lú haditha kasoke yi annahu la yashuddu thawban ala wasfihi ona ni pé kò ní fi aṣọ kó fi ró àárín rẹ̀ yẹn ni pé àárín láti ìdódódé orúkún kó fi aṣọ ró ibẹ̀ yẹn fa yusalli makshufa al mankibay ṣé ó wá kírun lẹ́ni tí èjìká ibijeje wà sísílẹ̀ la sharia islam ogbalayo bali yastaziru bihi irú aṣọ tó níyẹn in tí ó ṣe náà ni pé yóò fi aṣẹ yìí bora yẹ tẹ́sìrì bí aṣọ tó ní aṣọ ẹyọ kan yẹn instead tí ó fi roma dì yóò wà fi bo ara wàyárfà òtọ̀rọ̀fà èyí aṣọ yẹn yóò wà gbé etí ẹ̀ méjèèjì sókè àmà pé aṣọ máa ní etí mẹ́ta tó bá rọ aṣọ yẹn àmì etí mẹ́rin afọ́n aṣọ máa rí etí mẹ́rin etí mẹ́rin ni aṣọ máa ní àríwẹ̀kọ́ ni tòtí bàǹtẹ́ ní máa ní mẹ́ta etí mẹ́ta bí ok aṣọ etí mẹ́rin ní máa ní so tó bá rọ aṣọ ìmẹ́dì etí méjì nínú etí aṣọ yẹn yóò wá gbé sókè fayọ̀kálìkù bẹ̀yìnáhùnmá yóò wá fi yapara wọn etí eléyìí etí eléyìí yóò mú eléyìí yóò mú lọ sílẹ̀ yóò mú eléyìí yóò mú lọ yóò wá so papọ̀ so níbẹ̀ yẹn nǹkan ti wà ní èjìká aṣọ kan náà ló aṣọ kan ló kò lásọ míì tó lè fi kírun kò lẹ́wù kò ní bùbá kò ní nǹkan kan aṣọ ìró kan ló nínú ṣẹ̀ríà Islam tó ráyé pé ibi tí wọ́n ti máa ń ró ni kò sáburú bẹ́ẹ̀ ọkùnrin lè ró bí ilẹ̀ ilẹ̀ lárúbáwá yà nínú dírẹ́sì wọn ọkùnrin máa ń rúsọ àbí ní àwọn ìlú míì tó ti pé ọkùnrin máa ń rúsọ kò wá níjú aṣọ ẹyọkan ìró ẹyọkan lọ so níbẹ̀ yẹn tó máa fẹ́ kírun ní tí ó ṣe náà ni pé yóò ro tó bá ro yóò wá mú etí ẹ̀ méjèèjì lọ sókè yóò wá fi cross ara wọn yóò wá so so that nǹkan kó fi wà ní èjìkẹ́ láti lè ṣiṣẹ́ pẹ̀lú hadith tí a kà yìí onífàyò ah, khalif bẹ̀yìnákùnmá yóò wà mú ah, etí aṣọ yẹn yóò fi yapa ara wọn wọ̀yà ṣúdùhú àlà àtíkìhì yóò súnmọ́ ah, ibi èjìká ẹ̀ àbíbí ọrùn rẹ̀ fàyàkúnù bí manzila ti ìzár wà rìdá tó bá ti wá sí láyìn aṣọ ẹyọ kẹ́nẹ́ ni yóò wà wà ní ipò ìró àti ìzár ìdàbòhùn yóò wà dàbí ti bígbà wàhálà ìdàkẹ́nà sáwọ́bù wà sàá eléyìí tásọ̀ yẹn bá fẹ́ ni torípásọ̀ mí lè máa fẹ́ débi pé tó bá ní kò mú lọ báyẹn ó lè jẹ́ pé áwòrà rẹ̀ gómà hàn hànlẹ̀ àbí kí ìta rẹ̀ ó máa hànlẹ̀ tásọ̀ yẹn bá fẹ́ fa ń kánà jọ iye kan ṣùgbọ́n tó bá jẹ́ pé aṣọ tí ó fẹ́ aṣọ tó fún ni ṣádàhó aláhíkìwì yìí in tí ó sì náà ní pé aṣọ yìí yóò fi rúbà díẹ̀ yóò wá fi ró débi ìdodo rẹ̀ n tán pè ní ṣékìmì náà ni pé níbi wéèsì èèyàn àbí kásán wípé ìsàlẹ̀ ìtàn rẹ̀ yóò fi ró bẹ̀rẹ̀ lìkáwùlì nàbí sallallahu alaihi wasallam di jábìr nípa gbọ́lùn tánà bí sọ fún jábìr báyìí pé fi sáwùbù wáàsì nípa sọ̀kan soso in kana wáàsì an faltahib bihi wa in kana dayyikan fa asazir bihi aṣọ yọ̀kan sọ níyẹn tó bá ṣe pé aṣọ tó fẹ̀ ni falitahibihi orí àrẹ ti fi rú ara rẹ̀ ti bíbu ara rẹ̀ wà ń kánà dọ́yẹ kan ṣùgbọ́n tó bá jẹ́ pé èyí tó fún ni yẹn ní pé èyí tí ó fẹ̀ fa orí àrẹ pé rú mara ìtumọ̀ rẹ̀ náà ní pé rú má ibi wéṣì rẹ̀ eléyìí ni hòhó tọkùnrin hòhó tọkùnrin ní hòhó yìí tó lágbára mọ̀gálàza òun náà láti ìdodo dé orúkún àmá tó bá fẹ́ kírun kò yẹ kó túmọ̀ sí pé ìdodo sórúkú nìkan ní òbò yóò bò gbogbo ara rẹ̀ àyàfi tí ò bá rí nǹkan tí ò fi gbólókù wallahu ala wàlùmára àtùn ṣùgbọ́bìnrin tiẹ̀ kúlù ha áwòrátùn gbogbo ara obìnrin pátápátá ìhòhò ni ó fẹ́ jáde ní o ó fẹ́ kírun ní o gbogbo ara rẹ̀ ìhòhò ni ìlà wajhaha àyàfi ojú ẹnìkan ojú obìnrin kan ní ẹsẹ̀ ìhòhò wàkàfẹ́ ìhà àti àtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì fi sọ́láàtì nígbàtí bá ń kírun lè káwòlìhì sallallahu alaihi wasallam nítorí gbólóhùn anábì sallallahu alaihi wasallam tó sọ báyìí pé almar'atu awra obìnrin ihòhò ni yẹni pé gbogbo ara obìnrin ihòhò ni wà káwòlìhì àti gbólóhùn anábì sallallahu alaihi wasallam tó sọ báyìí pé la yaqbalu Allahu salata ha'id illa bi khimar dhalika al wa haythu ma kuntum fawallu wujuhakum shatra ní gbogbo bí tẹ́ bá wà ẹ dojú yín kọ Kaaba ni al-qibla gbogbo wa aya yìí wà nínú suratul baqara ó sọ̀kalẹ̀ aya náà gùn afákan mú parí abibita afáfẹ́ lò wá ní ìbẹ̀rẹ̀ aya yẹn tí ń sọ̀rọ̀ ní pọ̀rọ̀ náà ni pé aya tọ́lọ ní sayaqulu sufahaahu minan nasi ma wallahum an qiblatihim allati kanu alaiha كل الله المشرق والمغرب يهدي من يشاء الى صراط مستقيم títí dé parí aya yẹn nto ṣẹlẹ̀ ní pé nígbà tí sallallahu alaihi wa ngo Kaaba ni ma kọjú kiru im kiru ngo ni ma Kaaba ẹ ma imanya na sila síwájú ká tó ṣe ìrun lọ́nà yan ìrun ti jona yan kana hijira ko Madina Madina ma aqsa kojú sí agbègbè Jerusalem ọlá tí àwọn Yehud pọ̀ ní Maka eléyìí kó lè bá fi entice àwọn Yehud alákùnlẹ̀hàl ọlọ́nkọ́ aláṣẹ láti máa kọjú síbẹ̀ àmá inú ànábí òbùsì kò tí ànábì lọ́rùn pé a ah, báyìí báyìí báyìí lọ́lọ́n fi náà lọ́lọ́n fi ní kọ́dùnàrà sàkálùbà wajhika fi sàmà falanuwalliyannaka qiblatan so ìmá gbójú sókè yẹn ànábì ń gbójú sókè inú rẹ̀ ogun inú retí kọ́lọ̀un sọ sí àníṣẹ́ kóhun oyíjú kara tó máa kọjú sí kàábà ó kírun báyẹ̀ fún bí oṣù mẹ́fà ló fi kírun báyẹ̀ tẹ́ pé ń kọjú sí masjid al-aqsa nígbà tó wà ní madina ìgbà tó wá di wípé ọlọ́run wá paláṣẹ láti yíjú padà sí kàábà àwọn kan wá bẹ̀rẹ̀ sí sayakulu Allah ni sayakulu sufahau ma wallahum an qiblatihim allati kanu alaiha ah Allah ni àwọn òmùgọ̀ àwọn mufassir wọ́n làwọn yahudi wọ́n ma sọ pé kí ló yíjú ẹ̀ padà kò ní al-qibla tí wọ́n kọjú sí tẹ́lẹ̀ ah, Allah ni kulli lahi al-mashriq wal maghrib Allah ni ibùyọ oòrùn àti ibùwọ̀ rẹ̀ gbogbo bí kíbi tẹ́ bá kọjú sí Allah náà ló ni ah, ààyè yìí so ní sókídé ọlọ́run subhanahu wa ta'ala ó ní kánàbí ó kọjú sí kàábà láti máa kírun eléyìí wá túmọ̀ sí pẹ̀lú báyà yìí ṣe wá ó mú islam ó sọ wá di ẹyọ kan ó pa gbogbo wa papọ̀ lórí alkibla ẹyọ kan ẹgbọ́n kan sọ́lọ́ wá wí ó ní wa haythu ma kuntum fawallu wujuhakum shatra ní gbogbo ibi tẹ́ bá wà kéèsẹ̀ yìí wà á Mádínà nìkan kìí sàwọn ará maka nìkan ni gbogbo bí tí ẹ bá wà ẹ wà láfíríkà ní nàìjíríà lamẹ́ríkà gbogbo bí ẹ bá wà fawallu wujuhakum shatra agbègbè kàábà ẹni gbogbo yóò máa kọjú sí so gbogbo bí tá bá wà lórílẹ̀ ayé kàábà ẹni alkibla wa ẹ̀rọ eléyìí ń bẹ nínú nǹkan tó sọ mùsùlùmí wa ní gbogbo bí tá bá wà gbogbo orílẹ̀ ayé sọlọ́ ni gbogbo bí tẹ́ bá ti wà sí agbègbè kàábà yẹn lẹ́yìn náà wà ní káwùlìhì sọlọ́lọ́hù aléhì wàsálìmù sí ìsàlátàhù bákanrẹ̀ nínú nǹkan tí ó jẹ́ káàmà yìí pé káàmà dojúkọ alìkíblà nínú ṣẹ́rùtù nínú ṣòrótù sọláàtì ni ó náà ni gbólóhùn tánàbí sọ fún mùsí ìsàlátàhù ẹni tí sí alùwàlá rẹ̀ dáadáa yẹn pé sàlùwàlá dáadáa tó mastak bí lè kìbìlá lẹ́yìn náà kọ́ wá dojúkọ alìkìbìlá paláṣẹ so a ti rí àyà àdẹ̀tí rí hadith so ìdojúkọ alìkìbìlá òun náà ń bẹ nínú májẹ̀mú tá a máa fi amín tí máa jẹ́ kí ìrun jẹ́ ìtú lálàáfíà tí a bá kírun nísìn tó wá kọjú sẹ́yìn bẹ̀yìn àbúkọjú sí àbúkọjú síbà tó sì máa mà kò ní yẹn àyàfi tí ò bá dá kíbìlá màlókù afáàní wàyàjúzù tárùkù lẹ́sìkì bá lè fi ṣídàtìl khawf ó lẹ́tọ̀ ká fi ìdojúkọ alkibla sílẹ̀ tàbáwà nínú ẹ̀rù tó lágbára ìtumà rẹ̀ ní pé tàbáwà lójú ogun ìyẹn wà lójú ogun àbí nǹkan ẹ̀rù ṣáfẹ́ pé ó ní agbára wàfi náàfilà bákanátà bá ń kírun náàfilà fi sáfàrí lórí ìrìn alára àfilà pẹ́ pé à ń kírun náàfilà lórí ìrìn tàwà lórí nǹkan àgún qala Allahu ta'ala ọlọ́wọ́ bá tọ́lá rẹ̀ gajì lọ́sọ báyìí fa in khiftum farijalan aw rukbana tẹ́ bá ń kíhùn àmì tẹ́ bá ń bẹ̀rù tẹ́ bá wà lórí ìpayà yẹni pé wà lójú ogun àbí payà ńlá kan so irú yìí ẹ máa kí ẹ ń rìn lọ ní abẹ́ egun nǹkan eléyìí kò túmọ̀ sí pé dúó kírun ìpayà tẹ́ bá ní kẹ́ dúó ìparun lè ṣẹlẹ̀ so ẹ máa kírun yẹn lọ ẹ ń rìn lọ ní abẹ́ wà lórí nǹkan ogun Suratul Baqara قال ابن عمر رضي الله عنهما sàábí àgbà ní ibn umar kí ọ̀nà ọlọ́mọ bá méjèèjì ó ní mustakbili lẹ́kíblá wa ghayra mustakbili ha ìtumọ̀ ayà yìí ni tẹ́ máa kírun ẹ dojúkọ kíblà ní abẹ́ ẹ̀ tí ẹ dojúkọ alkíblà qala nafi'un la arabuna umar zakara zalika illa

nípa ọ̀rọ̀ tí sẹ́dìnà Abdullahi ibn Umaru sọ yìí ju wípé ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ ànábì ló ti wá ọ̀rọ̀ yẹn hadithun mawqufu ni àmá sẹ́dìnà Abdullahi amina sẹ́dìnà Nafi òun wò wípé ọ̀rọ̀ yìí òun ò rí ju wípé Abdullahi ibn Umar radiyallahu anhuma ó gbọ́rọ̀ látọ̀dọ̀ ànábì lọ sallallahu alayhi wa alihi وعن ابن عمر قال كان نبي صلى الله عليه وسلم wọ́n gbà látọ̀dọ̀ ibn umar bakana radiyallahu anihuma wọ́n ní annabi sallallahu alaihi wasallam jẹ́ni tó sọ pé yusabbihu ala rahilatihi ima kirun nafila lórí àwọn nǹkan agun rẹ̀ tí máa rìnrìn àjò lórí nǹkan agun ima yan lori lórí ẹ̀ kíbálà ayé wájìhì tàwájáha gbogbo agbègbè tí nǹkan agun bá dojúkọ yóò kí lórí ẹ̀ wà yóò ìhà bákaná ìmá kí wítìrí lórí nǹkan ẹ̀gùn rẹ̀ gẹ́rọ anáhùlá yusalli aléha almaktuba ṣùgbọ́n kéèkìrùn ọ̀ranyà lórí nǹkan ẹ̀gùn so àwọn pọ́ṣọ̀ ta kàyí ń ta fẹ́ múyọ ń ta fẹ́ gbọ́yé ń bẹ̀ ni pé tàbá fẹ́ kírùn ọ̀ranyà nínú mọ́sálásí níbi táyé ti gbà lórí ilẹ̀ dandan ní ká dojúkọ alkibla àyàfi tàbá ma alkibla lókù ṣùgbọ́n tàbá wà lójú ogun tí ó pé a wà lóbi ẹrù tó lágbára

kèsì dandan ní kádúró tó bá pé náàfílà ni àbí wítìrì àákì nǹkan agun anywhere tí nǹkan agun bá dojúkọ tó ó dáájù sábà ma alìkíblà alìkọ́kọ́ kọjú sí kíblà káfí bẹ̀rẹ̀ ẹrù yẹn then àwa máa lọ gbogbo tí nǹkan bá tí ọ̀nà wa bá dorí kọ so eléyìí ni sharia islam ṣùgbọ́n àwọn ọ̀ràn àyàn a gbọ́dọ̀ kí nínú mọ́tò àbíká kí lórí nǹkan agun lórí ìrìn àjò àyàfi tó bá ṣe pé àsìkò orun yẹn ó kọjá ká tó débi tá ti sọ̀tà ti lè ráyè kírun lókù tó bá jẹ́ ọ̀ràn àyàn tá travel èyàn lápèjúwe èyàn travel èyàn bọ̀ láti rú Àbújá sí Kaduna lẹ́sìn so ó wá gbéra bí aago mẹ́rin àbàbí bí márùn-ún sí mẹ́fà nǹkan yẹn so irú eléyìí mọ́tò yìí tí mọ́tò yìí ó bá dúró fún yẹn tó dáa kò sáburú bẹ́ẹ̀ tó dáa jù náà ni pé ká dé bítá ti sọ̀kalẹ̀ kákìrù yẹ torí pé àádé Kàdúnà tí ìbá ti pé nǹkan bá ṣẹlẹ̀ àsìkò tá a sì lè kí mọ́gbìbà ti ìṣá ìwà tí ó fi dé Kàdúnà abẹ́yẹn ń bọ̀ nírú Zaria ó gbéra ní Zaria di six o'clock yóò dé Kàdúnà èyí tó dáa jù ní pé kó dúró lójú ọ̀nà kó kírun tí ò bá sáyà ti dúró kò wà òkè kó kírun nínú mọ́tò yẹ yóò ṣe sùúrù tó fi dé ibi tí lọ yóò wá kírun méjèèjì àmọ́ tó bá ṣe wípé àsìkò oorun yẹn yóò kọjá káà tó débi tá àti sọ sátìlẹ̀ ráyè kírun káà tó débi tá àlọ́ àsìkò ó kọjá irú eléyìí á kírun yẹn kódà kó sì rún ọ̀ràn yẹn nínú mọ́tò yẹn náà ni tó bá ti já mọ́tò yẹn ò ní dúró mùsùlùmí ní gbogbo máa ṣe ní pé tá a bá ń travel a make effort láti fi dúró pẹ̀lú wa o travel onímọ́tò yẹn ó ń sá eré rárí ìwàkúwà rẹ̀ gan so ń gàtà débì kan dúó afẹ́ kírùn tó bá ní rárá àwọn tó wà ní oníbàkà ìsára ńgbàtí wọ́n tán hàlẹ̀ máa fúnra rẹ̀ ló dúró ọkùn kéyò máa mara ètè èyàn tó rá musulmi ló pọ̀jù mọ́tò gbogbo wa something like that so onímọ́tò na. náà musulmi àmọ́ Allah bóyá àwọn tí Islam òun ká pé à ń dúó kírùn kòun fíìrì pé wasting of time nǹkan báyìí níta àwọn tó wà wọn nípa baka isára pẹ̀ ọ ọ̀ ní fún akáṣù dẹ́dà ọ̀ ó sì dúró so nígbà míì èèyàn náà ó ṣe gbìyànjú àmọ́ bá ní baka isára tó wá rí tó wá yarí tí ò dúró pàápàá jùlọ àwọn jẹ́ pé ẹ̀ tí ẹ̀ ní rí dírẹ́bà ẹ̀yìn àákìrò nínú mọ́tò yẹn náà ni wallahu alam tọ́ afá ní fáìdà àwọn àǹfààní tàwọn fẹ́ mú jáde lábẹ́ ń tààkà yìí man taharra al-qibla fasalla ila al-jihati ẹni bá gbìyànjú láti ma alkibla, qibla orin rẹ̀ àjò àbówà níbi ìkà tí o ma qibla ó wá gbìyànjú láti ma bi tí ń jẹ́ qibla àmá ó wá kírun sí agbègbè tó ń lérò yìí tí bíbá ẹni ó jẹ́ qibla thumma tabayyana lahu khata'uhu nígbà tó yá ló wá hàn sí pé àṣìṣe ló ń ṣe ibi tó ń kọjú sí ìkéṣe kíbílà fala i'adata alayhi kò ní dànù padà kò ní dànù rẹ̀ padà nítorí pé kíni an amir ibn rabi'a wọ́n gbọ́dá sọ́dọ̀ amir ọmọ rabi'a qala ó ní kunna ma'a nabiyyi sallallahu alayhi wa sallam fi safari a wà pẹ̀lú ànábì lórí ìrìn àjò kan fi laylatin muslima lórí ìrìn àjò òru ní òru tẹ́ pé òru tó ṣókùnkùn ni òkùnkùn wà lóru jọ́nà falamunadiri aina alkibla so níjọ́ yìí àmà ibo ni alkibla fasalla minna ala ahyalihi ó ní ẹnì kọ̀ọ̀kan nínú wa ó wá kírun sí agbègbè tó ń lérò pé jẹ́ kibla ó kírun sí àwọn agbègbè kan lórí ìgbìyànjú ẹ̀ falamma nígbàtílẹ̀ wa ma bá wa zakarna zalika ó àwa sọ léyìí fún ànábì sallallahu alayhi wa sallam fanazala aya yìí wá sọ̀kalẹ̀ aya iná wà nínú suratul baqara tọ́lọ ni walillahi al-mashriqu wal-maghrib fa aina ma tuwallu fa thamma wajhullah ọlọ́ni tí ọlọ́run ní ibùyọ oòrùn àti ibùwọ̀ rẹ̀ ní gbogbo bí tẹ́ bá dojúkọ ó sì dédé ìdojúkọ tọ́lọ́run subhanahu wa ta'ala ó sì dédé ìtumà rẹ̀ ní pé nígbàtí a ti láti ma alkibla tí ẹ wá ma alkibla ẹ tí ẹ ti fi dojú kọ bìkan kírun eléyìí ti ṣe déédéé ọlọ́run ti gba ìrun yẹn wọlé àmọ́ nígbà wo ni nígbà tá a ti ṣègbìyànjú sáà wá ma alkibla àwa kírun síbi tá a lérò yìí pé ìbíbà yìí jẹ́ alkibla àwọn àfáàmì máa ń sọ̀rọ̀ wọ́n ní tíyàn bá ma alkibla ní tí ó ṣe ni pé yóò kírun síbi yóò kírun síbi yóò kírun síbi àkósí tó jọ bẹ́ẹ̀ yóò sì gbìyànjú ní ibi tó ń bá rí wípé ah, ìgbà ìlú yẹ kó jẹ́ alìkíbla ẹ̀bẹ̀ náà ni ó kírun sí tó bá dẹ̀ sí wá kírun yẹn tán tó wá mà pé kìí ṣe ni kò ní dárùn yẹn padà nínú àwọn mazahib mi àwọn sọ wípé yóò dárùn yẹn padà tó bá mà tásìkò orun yóò bá sì kọjá àmọ́ tó bá ti lè kírun tán kò sí pé yóò dá irun padà pẹ̀lú nẹ́sì tí wọ́n mú wá mí báyìí

òun náà ni kéyìn ó dà níyàn irú òun tó dìde tó fẹ́ kí yẹ lápẹjú ìrun àsùbá alákítẹ́nìsì nígbà fẹ́ kírun yẹ in tí ó wà lọ́kẹ̀ náà ni pé mo fẹ́ kírun àsùbá wàyù àyínà ha bí kọlùbìhì wàyù ha bí kọlùbìhì yóò wá sí àdáyanrí ìrun yìí pẹ̀lú ọkàn rẹ̀

zuhur ó ní èyàn lè kí rákà mẹ́rin síwájú kó tó kí zuhur zuhur náà rákà mẹ́rin ni àmá kí ni ó mú méjèèjì yàtọ̀ àníyàn ni ó mú méjèèjì yàtọ̀ talákọ̀ọ́kọ́ èyàn láníyàn pé òun kí súnà zuhur ẹlẹ́ẹ̀kejì ó láníyàn pé òun kí the same thing asr ànábì máa kí rákà mẹ́rin síwájú asr rákà mẹ́rin rẹ̀ nìyẹn ìsì ni nígbà mi yóò kí mẹ́rẹ̀ẹ̀rin papọ̀ bá a ṣe máa kírun zuhur àti asr yẹn yóò kí méjì yóò jókòó yóò tẹ́ta yóò dìde yóò tún wá kí méjì míì so kí ni ó mú yàtọ̀ wá láàrin mẹ́rin ta kọ́kọ́kọ́ síwájú tọ̀húnjẹ̀ onílà níyàn so tọ́lá kọ́kọ́ yẹn àníyàn sunnata asiri ni ó ní ẹlẹ́ẹ̀kejì yóò ní àníyàn asiri gbogbo eléyìí yóò ti tààyí níyàn nínú ọkàn rẹ̀ so afáwọn ni wàlá yusra utala kuzubi ha kò lẹ́tọ̀ sẹ̀ríà òfarama káwá sọ àníyàn jáde sẹ̀ríà òfarama lẹ́ànà nàbíyà sallallahu alaihi wasallam lam biha torí pé sallallahu alaihi wasallam kò sọ àníyàn jáde wọ́n máa ta àwọn tírà kan tó ní ń kọ́ wa láníyàn ọ̀run àtoríṣiríṣi kan kò yẹ kéèyàn máa rarú tírà bẹ́ẹ̀ kò sí násì kankan tó kọ́ wa ife tẹ bá fẹ́ kírun báyìí àníyàn rẹ̀ ní àníyàn rẹ̀ ní àníyàn àwọn tó ṣe ìgbìyànjú ni wọ́n ṣe àmọ́ gbìyànjú yẹn kò sí déédéé ṣẹ̀ríà kò sí déédéé súnà ó ní lámìyẹ́tẹ̀lá fásbìhà anábì ò sọ àníyàn jáde wà ìnàmà kánà sallallahu alaihi wasallam idha qama ila salah anábì jẹ́ ni tó ṣe pé tó bá dìde láti kírun in tí ó wí náà ni pé Allahu Akbar ìtànàbí ma fi bẹ̀rẹ̀ ẹ̀rùn ni Allahu Akbar a gbọ́ kánàbí o kọ́ àti nàwọ́ ètò kí àà ìtí ma fi bẹ̀rẹ̀ ẹ̀rùn táà ma gbọ́ òun náà ni Allahu Akbar walam yakul shay'an qablaha anábì yìí sọ nǹkankan síwájú kó Allahu Akbar wàlá tàlàfàdà bí níyàtì bàtà anábì yóò sọ gbólóhùn kó sọ àníyàn kò fi kò sọ̀rọ̀ àníyàn kó fẹ́ dàníyàn kó wá sọ lórí ahọ́n rí ànábì ò sí bẹ́ẹ̀ rí wàlàkọ́lá kò sọ́lé sọ̀láta kaza kò sọ wípé mo fẹ́ kírun báyìí mustakbila alkibla pé mo lójúkọ kíbla arba araka àti kẹ́ráka mẹ́rin ìmáàmà ń tèmi ni ìmáàmù ni àwọn màmú àbí ẹni tí ń tẹ̀lé ìmáàm wàlàkọ́lá àdáán wàlàkọ́dọ̀ ànábì ò sọ rí níbi àníyàn wípé à èrò tí mo fẹ́ kí mò ni wàlà fardal waqt àbí kò sọ pé ọ̀rọ̀ àyà àsìkò ní mo fi ọ̀rọ̀ irun yóò ọ̀rọ̀ àyà àsìkò rẹ̀ ni wàhádìí aṣòrún bídà in gbogbo àwọn kan mẹ́wàá wátàkà yìí bídà ni àfà ní àdádálẹ̀ ni lam yunkal aw lam yankul anhu ahadun qattun bi isnadi sahih ẹni kaka ò ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ pẹ̀lú ìsìnàdì kan tó fẹsẹ̀ nílẹ̀ ẹgbà wá tó fẹsẹ̀ nílẹ̀ ààrẹ nìkan tó bọ̀ apá nàbí sí ìkan nínú nǹkan mẹ́wẹ̀wá yìí wàlá dọ̀ọ̀yì kódà ẹgbà wá tó lẹ́gan ààrí wàlá musnadin wàlá mursalin ààrí ẹgbà wá tẹ́ kó ní ìsìnàdì tẹ́ pé chéènì rẹ̀ agbẹ́dọ́dọ̀ ànábì ó ní chéènì wàlá musa adé yìí tí ó tẹ̀ ní chéènì gajẹ́ pé mursal ni lafzatan wahidatan minha batta gbólóǹkan nínú àwọn gbogbo gbólóǹta kàyí ààrẹ gbà wá kankan tá a lè fi sọ amín tá a lè fi justify àbí tó lè rìfẹ́ sílé yìí wàlá an ahadi min ashabihi bẹ́ẹ̀ àríbà látọ̀dọ̀ ẹnìkan nínú àwọn sàábí ànábì wàlá sanahu ahadun min asabi'in bẹ́ẹ̀ ẹnìkan nínú àwọn sàábì kò dẹ̀ sọ wípé a ìṣe báyìí nǹkan tó dáa ni ààrẹ gbà wá kankan látọ̀dọ̀ àwọn sàábì ọ̀hún wàlá àìmọ̀tòlá àrùbà bẹ́ẹ̀ àwọn àìmọ̀ mẹ́rẹ̀ẹ̀rin àrí ẹgbẹ̀wà ìgbà lọ́wọ́ wọn àwọn làwọn àyíma mẹ́rẹ̀rin oná ni eh, Imam abu hanifa Imam malik Imam shafi'i àti Imam ahmad bin ah, hanbal kódà kìí sàwọn nìkan àtàwọn àfà dáadáa mínà tó yẹ pé wọ́n gbìyànjú nípa ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ lérẹ́ nìkankan tí sọ pé tẹbá fẹ́ kírun àníyàn òun báyìí ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ìmá sọ àníyàn jáde bá àfà sí sọ yìí bídẹ̀ àní torí pé àníyàn òun náà ni alqasdu náà ni ìta àgbà e ní ọkà èrò lọ́kẹ̀ẹ́ni the only thing náà ni fi gbogbo òrùn ta bá fẹ́ kí ní láníyàn sáti tààyí ní irú òrùn ta fẹ́ kí yẹ irú báyìí fẹ́ kí yóò wà ní ọkàn wa kódà àwọn tó máa tẹ́wọ́ báyìí kódà bá àti ẹ sọ̀rọ̀ dà ní ẹ̀yọ́ akọ tẹ́wọ́ báyìí náà no láti tó ní kí bẹ́ẹ̀ èyí tó dáa jù náà ni wípé nígbà a bá fẹ́ jẹ yẹn ìgbà yẹn wa fẹ́

ìrù mẹ́sàn àmì mẹ́fà tààfà àmúwa mú á sàlàyé pé mẹ́sàn ni ọlá kí ọjọ́ ti lọ báyìí ṣàlá bóyá tó bá di ìjókòó tí ń bọ̀ àáka mẹ́sàn tí àwọn àfá mi mú wa ẹlòmíì mú márùn wa àmì mú mọ́kànlá wa àmú sàlàyé pé mẹ́sàn yẹ òun fi wà somehow straightforward ó dẹ̀ wà ní ṣókíṣókí tọ́lọ̀mbá sọ wa di ìjókòó tí ń bọ̀ inshallah àwọn sàlàyé ẹ̀ fúnra wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalam wa rahmatullah ìyẹ́sùn ìdàgbò wa tó ti wọ gbogbo ẹ̀ tó gbogbo ẹ̀ gẹ́lẹ́ kejì ọkùnrin tó náà ti kírun pé báwo tó lẹ́sìn bí ẹ̀ tó kírun. obìnrin tó fẹ́ kírun nínú ilé rẹ̀ tẹ́kù ń pẹ̀lú ọkọ rẹ̀ nìkan ló wà ń bẹ̀ tó bùkátà kó kọ́ba rẹ̀ gbogbo ara rẹ̀ ní òbò di ó lè tì tó lè hàn lẹ̀ ló ń pẹ̀lú ọkọ rẹ̀ náà ní ojú

ó sì rọra da ìborùn àbí kiri kan tọ́rùn òfin ní máa hànlẹ̀ ẹsẹ̀ rẹ̀ òhànlẹ̀ ó lè kírun bẹ́ẹ̀ nínú ilé rẹ̀ àmọ́ kò jáde báyìí torí pé aṣọ yẹn ọ̀ṣọ́ ni bóyá aṣọ tó wọ̀ yẹn ọ̀ṣọ́ ni ó lè má lè wọ́ jáde fi kírun nínú ilé tí bá ń ọkọ rẹ̀ àbí kanú àwọn máhárọ̀mù rẹ̀ wallahu singlet nikan mu mo fẹ́ béèrè béèrè kan tí gọ́vnọ̀ bá ní appointment pẹ̀lú ẹ̀ àbí president tí ó lè wọ singlet lọ pàdé gọ́vnọ̀ àbí president àhà ọlọ́run táwa fẹ́ dúró wájú ẹ̀ ó yẹ ká pọ́nlọ̀ ọ̀balẹ̀ tí ò bá ní aṣọ míì tí ò bá ní aṣọ míì ìgbà míì ń bẹ bóyá gbogbo aṣọ tí èèyàn nílé yẹn fọ̀ gbogbo aṣọ ẹ̀ pátápátá ló fọ̀ ó sì fẹ́ kí bóyá dùn ha bó fẹ́ kí òǹkà jẹ́ pé àsìkò rẹ̀ ó kọjá nínú ilé kò sì lè wọ aṣọ tútù bóyá singlet náà ló wà lọ́rùn rẹ̀ tó fi fọ gbogbo aṣọ yẹn inú ilé rẹ̀ ló wà ó ti sá gbogbo ẹ̀ tó bá láṣọ tí ó dàbòrà ó lè dàṣọ bòrà tí ò bá sí nǹkan kan ó lè kírun bẹ́ẹ̀ náà níwọ̀n àgbà tó bá ti jẹ́ pé aṣọ tó wọ̀ yẹn ó dé orúnkún rẹ̀ àmọ́ tó bá wà kò yẹ kéyìn mọ́ máa wọ singlet kírun dígbà pé àka ọlọ́run ọba fún àbí pé àka ṣẹ̀ríà ìsìláàmù fún wallahu a'lam wa alaikum salaam wa rahmatullah wọ́n kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó rí tó fi tẹ́lẹ̀ ó ní pé ó kọ́ wà ìtàyẹ̀ àti àdìsí alẹ́sàtàlà tí ọwọ́ ń lé tí sẹ́gbẹ̀ẹ́ náà bọ́kà sẹ́gbẹ̀ẹ́ tó ká sánà bí àrẹ́rẹ́ níṣẹ́ náà wọ̀ ó yẹ pé ìgbà tí ẹ̀ náà ọkùnrin ọbẹ̀rẹ̀ wọlé lọ́sẹ̀ kó bà rẹ̀ kí ló lè ní òun ọ̀sán ẹ pé ọmọdé tó bá jẹ́ pé áwòrán ni àlejò lè sílẹ̀ sí àwọn ẹ̀ náà bọ́sà ẹ̀ náà wọ̀ mọ́ wa rí tó la pé àwọn mọ̀lẹ́kà ní sọ́nà ní ìfẹ́ náà ọkùnrin ìjọba pẹ̀lú àdíjẹ́ pé àmọ́jẹ́ ní àwòrán ní ìgbà tí àdíjì bá wá àkọ́kọ́ wúwo sí méjèèjì ló fẹsẹ̀ nílẹ̀ sí méjèèjì ló fẹsẹ̀ nílẹ̀ làkíkà irú àdíjì ẹlẹ́ẹ̀kejì ẹ ó dà mí kí mo ti kà má mi ò mà mi ò lè sọ só fẹsẹ̀ nílẹ̀ àbí ò fẹsẹ̀ nílẹ̀ bọ́ tó bá fẹsẹ̀ nílẹ̀ ká sọ pé méjèèjì fẹsẹ̀ nílẹ̀ sòǹtà àti náà ni pé àwa ọ̀nà báwo ni a ó méjèèjì bó láti lo hadith méjì bó láti fi jámù láàrin à méjèèjì so jámù tá lè ṣe mẹ́rin náà ni pé tẹ́ bá wo hadith ẹlẹ́ẹ̀kejì yẹn náà ibi eléyìí wọ́n sọ pé ọlọ́run ó ń sọ ni ó ní pé ṣe ò ní tijú ẹni tá màlẹ́kà tijú àbí so which means kéyò sí ìtàlẹ̀ kéyò sí ìtàlẹ̀ bí ìgbà pé ẹni tí ẹ bá then sáàdì ti bá wa méjì ni èyí tó bá kọ nǹkan fúnyàn hadith tó bá kọ nǹkan fúnyàn ó sọ pé òun ní ó wà àhẹ́dì èyí tó bá fi nǹkan nílẹ̀ lọ hadith wá wọn eléyìí wá kọ nǹkan fún ni ó kọ nǹkan pé kí ní yẹ má ṣe òun wà àhẹ́dì èyí tó rẹ so níbẹ̀ eléyìí tó ní áwòrán ni àhẹ́dì títí ọ̀hún yẹn ọ̀fún so arábìnrin ló ní ni lẹ́yìn náà nínú àwọn tánàbí bá sọ nǹkan kan fún wa anábì sọ nǹkan fún wa nítorí pé ẹ ṣe àbí ẹ má ṣe ó wà àhẹ́ẹ̀dì nǹkan tánàbí gẹ́gẹ́ bá ṣe fúnra rẹ̀ fail iṣẹ́ tánàbí bá ṣe gbónà anábì ó wà síwájú iṣẹ́ tí ó ṣe so ìmọ̀ràn tèmi ìmọ̀ràn ni pé anábì pè ní aura aura ni àmọ́ nígbà míì àwọn situation míì máa ń bẹ pé pé èèyàn ò ní nǹkan tí ẹ fẹ́ ṣe tí ó rẹ̀ bá hàn lẹ̀ a sọ pé bóyá situation àbí condition tó wà yẹn bóyá kò ní kápá nìyẹn fi hàn lẹ̀ àmọ́ ordinarily èyàn gbọ́dọ̀ mọ́ rẹ̀ lẹ̀ a ah, ti bá nẹ́bí titan rẹ̀ lẹ̀ sí gínígín àgbọ́rí nípa wípé lẹ́yìn náà ànábì wà ní inú ilé àbí bó tẹ̀yẹ pé àwọn èèyàn wọlé wá bá anabi. but èmi ò ká ìlú ká sọ pé bóyá kìí fi ni áwòrà tánábì pé yẹn náà ni tí condition bá mú wá tó fi hàn àáfi sùúrù náà ni àmá tí ò bá jẹ́ pé condition ló ní kọ́ ẹ̀kọ́ yẹ kó jẹ́ kí ìtàn rí ó máa hàn wallahu alam so based on ọ̀rọ̀ àlàyé tàn fáà sọ nípa àdísì méjì tó bá takora wọn èyí ìwádìí tí ìntánẹ́bì sọ ó tako iṣẹ́ rẹ̀ tó sì bọ́ kakọ́kọ́ wo àdísì ẹlẹ́ẹ̀kejì yẹn tó fẹsẹ̀ rí làbí ò fi ẹsẹ̀ rí rẹ̀ náà wallahu alam lẹ́yìn àtẹ́lọ rẹ̀ Ọwọ bá fẹ́ kí ọwọ tó lè ṣe ó ní àtẹ́lọ ọwọ́ dé kásásùn pé ọwọ́ rẹ̀ báyìí gbogbo ọwọ́ ẹ̀. ok ok ọwọ́ rẹ̀ dé ọwọ́ rẹ̀ lẹ́yìn ọwọ́ ọwọ́ rẹ̀ náà because kò sí bó ti fẹ́ bó ẹ̀yìn ọwọ́ tí ò so ọwọ́ rẹ̀ láti gbé ọrùn ọwọ́ báyìí ma fún ilẹ̀ so mo ní àtẹ́lẹwọ́ mo fi àrí ẹlẹ́kejì tí ó ní kí obìnrin bá fẹ́ kí òun tó hmm. wá sí àwọn ẹ̀wọ̀ ní ìyá tí wọ́n ń kí òun bẹ́ẹ̀ gbé bá òun. tí ó bá já sí pé kò ní kó padà rà tẹ́ bá wo àwọn ìjáàbù tán máa rán tẹ́lẹ̀ nísìnyí náà ti rán ìjáàbù tó ní ọwọ́ tó yọwọ́ síta tẹ́lẹ̀ ìjáàbù ti tẹ́lẹ̀ inú ìjáàbù náà ni ọwọ́ máa ń wà tó bá jẹ́rù eléyìí ẹni pé tí bá ń kírun kò lè kó padà bá àmá irú ìjáàbù tí wọ́n rán ní sẹ́pọ̀ yọwọ́ yẹn tó bá lóun fẹ́ kí wọ́n gbọ́n lóyàmí pé yẹn tó máa ń táìtì jẹ́ yóò kó pararaba kò lè ráàyè rùkú kò lè ráàyè máa ṣe nǹkan tó yẹ kó ṣe Islam ò sì fẹ́ ká kó pararaba ara wa kó má fẹ́ wọnú abẹ́ hadith anabi sọ pé kéèyàn má máa wọ aṣọ kan àdé ọ̀dọ́ akùnrin náà níbi bá wí ọ̀dọ́ obìnrin náà lè wọnú ẹ̀ kó wọ aṣọ kan kó wá kí ọwọ́ bọnú aṣọ yẹn tí ò ní lè ráàyè fọwọ́ sí nǹkan tó bá fẹ́ ṣe so ìnìlọ́ṣẹ̀ tó ẹ́ pé ní ìjáàbù tó fẹ́ ni tó ṣe pé kò ní kó palára bá tí ó sì jọ ráyè sí gbogbo sí ẹkùn sí lórí ìwọ̀n ẹ̀kùn sáburú mẹ́ àmọ́ tó yẹ pé jáàbù tó táìtì ni tí ó kó palára bá kò yẹ kó sí bẹ́ẹ̀ wallahu a'lam ó bọ̀ ṣọ́pníkà àwọn ara rẹ̀ yẹn wá ń hàn lẹ̀ alákọ̀ọ́kọ́ sọ pé ẹni kò lójútì then ṣọ́pníkà yẹn náà tí ò bá dójú orúkún ó lè má nìyàn tí ṣọ́pníkà yẹn ò bá dórúkún pé rẹ̀ ti hàn lẹ̀ àmọ́ tí yẹn bá dórúkún so sọ tó ṣe níyànjú pé kó má ṣe bẹ́ẹ̀ má nítorí jọ́mi tí ẹ̀ bá fẹ́ kírun o yẹ kí ni ó try pẹ̀lú àyà yẹn tọ́lọ̀ ti ẹ̀pàá wá yẹn aṣọ tó dáa jù aṣọ tó dáa tó yẹ kò ní síbi kankan lè lára wa kódà aṣọ tó yáàyè yẹ kí ni inda masjid ẹgbẹ́ bọ́lọ̀ ti pàwọ́ láti yẹn wọ́n ti rú eléyìí tó bá ṣe wípé bóyá kò mà ẹ̀mà máa ń akàlè advice nígbà àtẹ́báfẹ́ wá kírun ẹmọ́ ọmọ bọ́ ṣọ́tí nìkan nìkan ẹbọ́ sòkòtò gúgùn àti bẹ́ẹ̀bẹ̀ àmọ́ tó bá ti lè jásí pé ìtàn rẹ̀ hàn lẹ̀ ó lè túmọ̀ sí pé kò ní nírun yìí wallahu a'lam wa alaikum salam Ìjẹ̀ta, ọ̀gá kó jẹ́ oníjẹ̀ta, òun kó jẹ́ oníjẹ̀ta ẹ, ẹ̀ka ní áfíríà ti lóòrì èkó jẹ́ lára ẹ̀dá ìlú náà kàkà ní áfíríà ti kú lọ náà àmọ́ kò wá rántí òwúrò jẹ́ méjèèjì sí áfíríà ní àbíkú ti àná ẹ̀ náà kò mọ̀ bọ́yá áfíríà àbíkú náà kò jẹ ìrìn kan ó jẹ nǹkan lélẹ̀ tí wọ́n fẹ́ sàwọn yẹn padà bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ kí ló mú jẹun yẹn kí ló mú jẹun torí alámọ̀rí alámọ̀rí tó lágbára ni ó jẹ̀rún ní jẹta ó jẹ̀rún lánàá kí ló mú jẹ̀rún yẹn ẹjá mọ̀ nǹkan tó mú jẹ̀rún yẹn tó gbàgbé ni àbí báwo ni àbí kí ló dé àbí bóyá ń ṣiṣẹ́ gbọǹkà onírìn <laughs> so in a kò mùsùlùmí nínú lójú ogun gan ọlọ́run fẹ́ ká kírun lórí ìrìn àjò gbogbo bàbá ṣe kírun ẹ̀ níwọ̀n àgbà tí láàká ìbá ti bẹ̀ pẹ̀lú ẹni èyàn gbọ́dọ̀ kírun ṣùgbọ́n nígbà míì bẹ èyàn wà unconscious ọlọ́mọ fà rẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa ó unconscious àbí bóyá oúnjẹ kan ló jẹ àbí kíní kan ni tó ṣe pé ó wá mú sùn ebi pé kò àbósùn gbàgbé èyàn sùn nísìn nígbàtí bóyá agbó kí zóòrù tán ló bá lọ sòpékò rẹ̀ jú àsìkò áfìrì tó kò tí ẹ̀rẹ́ ní kí jí nígbà tí ó jí sí ìgbà ẹni wọ́n ń pè magrib ó ti jẹrun níbẹ̀ yẹn ohun in tó ṣẹlẹ̀ sí tó fi jẹrun yẹn ó lágbára jùlọ nígbà tí ò ti rẹ̀ ní jí dó mùsùlùmí náà tó bá fẹ́sùn ó yẹ kó lè take precaution tí ó fi lè jí lásìkò oorun àwọn kákó wá ṣẹlẹ̀ báyẹn irú yẹn ẹ̀ṣẹ̀rẹ́ àárín nǹkan kan sọ sí àbí bóyá ó jẹ nkankan àbó rẹ ibi kó wá àkọ̀ unconscious tí irun yẹn fi kọjá tó bá jẹ́ lẹ́yìn ni tó bá ìfẹ́ ní ẹni tó jẹ̀rùn ni àbí irun kan báyẹ̀ anábi sallallahu Aleyhi wa alihi wa in tó sọ náà ni pé téèyàn bá jẹ̀rùn kan bóyá èèyàn gbàgbé kò kí ni àbósùn gbàgbé in tí ó máa jẹ́ kàfàrà ẹ̀ṣẹ̀ yẹn òun náà ni kó ha àmì kí irun yẹn àmárù situation ìjẹta èyí tó jẹ níjẹta yẹn ó yẹ kó wọ́n san padà lára kíta ní oúnjẹ tó tó kù torí pé tàbá jẹun yẹ́bí àdísà náà bí yẹn ẹsẹ̀ kẹsẹ̀ tó mọ̀ kó ń jẹun yẹn ló yẹ kó san padà èyí tó jẹ níjẹta yẹn ó yẹ kó san padà gbogbo ọ̀nà tí bá jẹ́ pé ó bá gbàjẹ irun yẹn kó tó di pé títà náà yẹn ó ṣẹlẹ̀ so ó túmọ̀ sí pé irú ẹni yẹn bóyá negligence àbí kò mọ̀ nípa irun àmọ́ tó bá ṣe pé ó máa máa fi irun yẹn kalẹ̀ ni bóyá ń ṣiṣẹ́ àbí tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí àwọn ẹlòmíì wọ́n wà níbi iṣẹ́ wọ́n wà níbi ọjà wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn ò ní kírun irú eléyìí àwọn àfáà ní kò bùkátà kó sọ̀rùn yẹn padà mọ́ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yẹn ńlá ni kàbáìrì irú yẹn kò ní ṣe padà mọ́ tí ó ṣe ní pé kó máa ṣe istikfar kó máa tọrọ Allah tí náfìlà yẹn bá pọ̀ ó ṣe é ṣe kán ló náfìlà yẹn láti fi but irú eléyìí kò wá but ni to simple ni o ma ike zura ti asiri lo nje ayo eko o ma ike zura ti asiri lo nje ni jeta o ma ike zura ti asiri lo nje ni ana eh okay ko ma bi asiri oke ah o ye ko ma abi ti o ba de ma na bayi na yo wo wo lo rin leju lokan re kusi to rin kó tó kì í. torí tó tẹ̀lé mú láàájú wa lẹ́nìkan mú bá sáàbì pé irú abájú tó lọ yóò máa dùnà búrò lè ṣe bá ìlú gbogbo náà títí dọ́rọ̀ jọ̀hún jọ̀hún nìyẹn máa gbọ́ orin. no ele ele. so in a nutshell in a nutshell ìdáhùn tí mo ti sọ yẹn tí wọ́n á kó ló máa máa ti kalẹ̀ ni kò bùkátà kó kí irun yẹn. àmọ́ káṣe tó bá jẹ́ pé irú nǹkan ta ló ṣẹlẹ̀ bóyó súgbàgbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní tí ó sì a pé kó jókòó à ah, yẹ kó ah, níjẹta mo kí ní nkí tọ́lọ̀ bá tí bá rí tí ó ní pé kó so that lè fi gbé kúrò a'malu iṣẹ́ ó wà lórí irun dẹ̀ ní báyìí agbọ́dọ̀ ṣe tààyínù níyà tó báyé tó bá lè jókòó ronú pé ah, mo kí zuru asiri ní nkí àbí mo ti ẹ̀kí asiri zuru ní nkí ó sì dédé yóò kà tó ìdàníyàn rẹ̀ lórí nǹkan tí orin àmọ́ tí o bá ṣe ìmọ̀ràn tẹ́mi ó kà fún náà ni pé tí ẹ pé kò sí kò tí ẹ̀ rántí pé èwo ni ìyẹn tó bá já sí pé nǹkan tí ṣẹ̀rí àfaramọ́ láti lè jẹ̀rún ló ṣẹlẹ̀ sí ó kàkí méjèèjì in order láti yẹ pé kó gbé àṣubú àbí ìrújú kúrò mẹ́ wallahu a'lam bàbá tó jù lórí ẹ̀ pé máa ṣe ṣe bọ́lá tó ṣe ṣe ní àti ṣe ìgbà láti pàtà lórí àlámà yìí ni pé tó bá wáyé báyìí bí èdè bá wáyé báyìí pé ó lè yẹ láti wọ́n méjèèjì wá àwọn méjèèjì ní ìwọ̀n àti pé èyí ó ṣe ìwọ̀n mẹ́ta mẹ́ta àní ẹ̀kọ́ ló máa jẹ́ fún ìlú àdíẹ̀kejì méjì ló wà ní access ẹ̀ ó wà ní ìlú. so ẹ fi replace mi ṣé ìjọba pé méjì mẹ́ta tó wá òkú wọn wà mẹ́rin bọ́wá mẹ́rin yóò wà méjì méjì yóò fi ju àdáṣe yóò fi ju àdáṣe. orí àdé mo sọ mo ní pé tí ó fi gbèrú ojú kúrò tí ò bá lè identify náà ni pé kó kí ìró méjèèjì yóò kí zúrò àtàkùn yóò kí zúrò àtàkùn láti fi gbèrú ojú kúrò but mẹ́ta mẹ́ta tẹ wá ní òsì yé Hmm. what we a Jew, hmm. ẹ̀kọ́ jẹ́ Jew ó jẹ́ atri. bẹ́ẹ̀ni. so àníyàn tó wà fún wa yóò fi for example atri lẹ́ẹ̀mejì yóò àti Jew lẹ́ẹ̀kan kò ní kí Jew àti atri. lẹ́lẹ́kì. kò ní kí Jew àti atri tó ti tàná. tó tọ́jú fi kí méjì méjì yóò àti mẹ́ta. mẹ́ta yẹn méjì ó máa dún fún for example atri so wallahu alam kí ni mo fẹ́ pé ìrònú ni wọ́n ti so mẹ́ta tó wá kíyẹn nísìmáyì ó jẹ zúrì àti asìrì ní jẹta àbí lónìí náà ó jẹ zúrì àti asìrì àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹyọ̀kan ló jẹ lónìí ẹ̀hẹ́n nítọ́fàtà fi sọ báyẹ̀ nìyẹn èmi rò yí pé ẹni zúrì àti asìrì náà ló jẹ lónìí òkè nítọ́fàtà fi sọ báyẹ̀ náà ni ó ti ṣe pé báyẹ̀ nìyẹn wọ́láhùn àlà ẹ̀ẹ̀ ní tó ń ṣẹlẹ̀ ní pé yóò kí ìrun mẹ́ta ní òkè ìrun mẹ́ta kéèṣe kíráka mẹ́ta yóò kí zúrù mẹ́rin asìrì mẹ́rin fún ti jẹ́ ẹ̀ta yóò wá kí zúrù mẹ́rin nìkan fún tòní amú fún títà náà sọ́rì fún títà náà bí nǹkan sọ ní ẹkẹ́ sí pé yóò kíráka mẹ́ta ẹ̀ so wọ́láhùn àlà ní tó jẹ́ kébì mú wáyé pé kókí méjì náà ni pé èyí tó jẹ́ ńgbò tí ma títà náà yẹn títà náà yẹn nìkan ẹyọkan ẹni òkè wallahu alam allahumma nfa'na allahumma nfa'na bima allamtana aha so sọ̀rọ̀ ọkọ̀ wá wù ṣé wọ́n ti níyàwó mi ẹ́ ọ́ níyàwó pẹ̀lú kù sí kò yẹ kí obìnrin ó ara rẹ̀ ó fi sílẹ̀ tóbìnrin bá nínú ilé tábà màmá wa ń sọ fún wọn wọ́n bu gbogbo àṣẹ wọn wọ́n tíbi ní hàn ní ẹsẹ̀ wọn àmọ́ hàn kọ́kọ́ rẹ̀ bá wò rẹ̀ ò ní kò afun anywhere lọ́kọ́ lè rí lára ìyàwó rẹ̀ àmọ́ tó bèèrè bá ti fẹ́ kírun dandan ní kó gbogbo ara rẹ̀ àtà ẹsẹ̀ rẹ̀ lọ́túbọ́ barakallahu fi alaikum salam Zul, a ti kọjá, fún mọ́ iṣẹ́ ẹ̀ lójú dédé ẹ̀ kó tó wá di jọ́kì ẹgbó ti jà wọn lójú pọ̀ tó wọ́n ìṣẹ̀lẹ̀ sí ìdàgbàjọ àlọ́pàá wọ́n ìṣẹ̀lẹ̀ tó lẹ́gbẹ̀ẹ́ jọ́kì tó wà fẹ́ tán òye fàyè ṣé pẹ̀lú pẹ̀lú ẹsẹ̀ gbogbo àrò pé bí ẹjọ́ kìí tó tí àìjọ ẹgbà tó tún rí tẹ̀lé ẹjọ́ náà ti kan wà tí ibùnú bá rásìmọ́kúnlá tí wọ́n mú wá nínú tíra wọn fatawa muhimma títà alákòbí sọ́lá ipe àwọn sàádé wọ́n ní tí wọ́n bá wà unconscious bóyá jọ méjì àbíjọ mẹ́ta náà pè nípa ọmọ ń sànù yẹn padà àmọ́ tó bá ti jù báyẹn lọ máa padà wo tíra yẹn wọ́n mention ìjọ tí ó pé sáà bá wà unconscious táwọn òfin lè kírun táwọn òsàn yẹn padà mọ́ tó bá ti kọjá báyẹn ò ní san padà mọ́ inṣàlá máa wò máa sọ fún inṣàlá subhanaka allahumma wa bihamdik ashhadu ilaha illa ant astaghfiruka wa atubu